àkà ọ̀rọ̀ alimamu Shawkani rahimahullahu ta'ala nípa méjèèjì ní bí wọ́n ti rọ́bá wa sọ ní ṣókí àwọn náà rà sí níbi ẹnu ní dédé síbí pẹ̀lú ọgọ́lọ́run bàbá tọ́lá nìka kọ́lọ̀n kó bá àgbà ń قال المصنف رحمه الله تعالى باب صلاة العيدين هي ركعتان الأولى في الأولى سبع تكبيرات قبل القراءة وفي الثانية خمس كذلك ويخطب بعدها ويستحب التجمد والخروج إلى خارج البلد ومخالفة الطريق والأكل قبل الخروج في الفطر دون الأضحى ووسطها بعد ارتفاع الشمس قدر قدر رمح إلى نعم. الزوال ولا أذان فيها ولا إقامة نعم آه جزاك الله خيرا so eléyìí ni ohun tí alimọ́mù sọ nínú ọ̀dọ́rọ̀ ìbáhíyà nípa anyị aláìdáyìn alákọ̀ọ́kọ́ náà ẹ̀rí wípé ká má gbàgbé kí ni ìdájọ́ tá a bá wò á rí pé wọn ọ̀rọ̀ ayé ẹlẹ̀ wọn sọ wọn àrí ní sọ̀rọ̀ ń pa ẹ̀ síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ àti sọ̀rọ̀ wà padà ọ̀nà wa kíni kọ́ ìdà alákọ̀ọ́kọ́ rẹ̀ àìní alá olùmọ̀kẹ́láfin so ó pàtàkì ẹ wá jáde báyìí jíjẹ́ ọ̀ràn èèyàn ojúlówó rẹ̀ nǹkan mẹ́ta ni a fi ṣẹ̀rí àámú ẹ̀rí nínú alkitab àámú ẹ̀rí nínú súnà àádẹ̀mú ẹ̀rí nínú nọ́dọ̀ tẹ́lẹ̀ yìí mi ti rí alákọ̀ọ́kọ́ min rabbiki kí ní fọ́lọ́wọ́ bá rẹ̀ one half kò sì gúnà àwọn afọ́n tafsir jórí ayé kí fasọ́lì mẹ́yìn ìrìn ọdún ni ẹ̀rẹ̀ kí amúrù ló bá wa fasọ́lì li rabbika one half ìrìn ọdún dẹ̀ wọn kọ́ láyé mi ti ní àtúrí náà kàlẹ̀ kẹfà fasọ́lì li rabbika mọ̀rọ̀ pàlá yìí ti ẹ̀rí alákọ̀ọ́kùnrin min al-kitab ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ó ní hadith tààsọ lánàá nítorí láṣọ àwọn obìnrin tí wọ́n jọ̀dọ̀ ní tí wọ́n jáde so zawadi lọ kọ̀dọ̀ yẹn kìí ṣe iléṣọ̀ hawadiji ni iléṣọ̀ hawadiji ni kíni haudaji òun ni kíni tó máa wà lẹ́yìn kíni so ṣùgbọ́n alkọ̀dọ̀ láti bí kẹ́jọ̀rọ̀ inú ilé nìyẹn máa ń wà wọ́n á dá náà ni wọ́n á dá obìnrin tó bá dọ́mọge tí wọ́n jọ̀dọ̀ tí wọ́n fẹ́ tí wọ́n wà exposed síta wọ́n á níbẹ̀ ibẹ̀ náà máa ra fi wọ́n sí mo rò pálá yìí mi kì í sáyé sí tí jẹ́ ti ọlọ́run bọ́ wọlá ti bọ̀rẹ̀ ọ̀sán àdúrà ẹ̀rí ẹlẹ́kẹta sáàpẹ̀ ní mínà nazar ò ní wípé jákàrẹ́jọ wo a rí wípé ọ̀rọ̀ kan bẹ tí Imam Shawkani sọ wípé wàhíyà fi yawmil eid rukhsatun wípé ìrun jùmọ̀ tó bá kú sọ́jọ́ ọdún rọ́sọ̀ ni nítumọ̀ rẹ̀ ní wípé salatul eidaini muskitotun li salatul jumu'ah

fìlúúlá níbi rákà alákọ̀ọ́kọ́ sọ́bẹ̀ú tẹ́kìrìrọ̀tì a ṣe Allahu Akbar méje lẹ́yìn tẹ́kìrìrọ̀tù al-ihram lẹ́yìn tẹ́kìrìrọ̀tù al-ihram so a ṣe Allahu Akbar méje lẹ́yìn tẹ́kìrìrọ̀tù al-ihram naam ṣe níbi inú yẹ tí a ka a ṣe sọ́látù um, lè ṣe dùáwò lè ṣe jàrí àbáníṣe a ṣe mọ̀nà a ṣe ṣìftà ṣáṣe ṣe àádà àbá níṣe àṣetọ́ ìyàwó láṣe ṣìftà ìyàwó tíjọ́ àtà bá sọ security ihram àti méjèèjì yókù ni àbí ní ìgbà tí a bá ṣe security ihram tàkà tó ṣe wọn ìyàwó láṣe ṣìftà dáwò istiftah istiftah òkìní استفتار الصلاة وتما سكت بعد تكبيرة الإحرام والعشاء بعد تكبيرة الإحرام والعشاء نستفتح سيجعد بانيو سيجبك يسيج بانيه لا سيستعاذه تريكي عتيب لحينك القرآن نستفتح مباشرة بعد تكبيرة الإحرام تعالى تكبيرة الإحرام مثلا عشي استفتاح لين بعنا لا يزواج تكبيره ميجي sábàájú dàkírù méje tán sáwá fẹ́ bẹ̀rẹ̀ kíkà alukur'an nasta'idu wà nùbásímẹ́ wà nùsàmìr sálàyé mi ti tó a ṣe isti'adha a ṣe bá súnmọ́lá a ṣe wà maka kur'an lọ mo rúfà láyé mi bá wọn tọ́yì tó bá di bíraka ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn takbírọ̀ intiqal tá fi nàró a ṣe takbírọ̀ tó márùn

tábà ṣe tẹ̀kìrí ọ̀rọ̀ kan tán ṣé immediately láàmà ṣe lọ ní àbá máa fi tànáfòsì díẹ̀díẹ̀ tá a fi mí ara fi náfàsì díẹ̀ sípẹ̀ látìjú Allahu akbar sí máa dúró díẹ̀ kí n tó sí mi àbí màá máa sọ wípé Allahu akbar àǹtàbí Allahu akbar Allahu akbar Allahu kìí ṣe bá tí n bá ṣe ọ̀kan tán ti kí n tó ṣe mi tún sinmi díẹ̀ kí n tó sinmi máa tún sinmi díẹ̀ kí n tó sinmi tó bá wá rí bẹ́ẹ̀ táìmù tí mo fi sinmi lẹ̀ sí màá kàn dákẹ́ ni àbí màá máa sọ nǹkan kò tí ìyè bá ní sí tí bá ní Allahu akbar takbiratul ihram tí mo ṣe báyìí tí mo ṣe istiftah tán Allahu akbar Allahu akbar àti sọmọ́sá àlàpẹ́ ká mọ̀ wùlẹ̀ gbẹ́wọ́ sókè mọ̀ lẹ́yìn takbiratul ihram torí pé kò sí ẹ̀lì fún tọ́yì láàrin ìgbà tí mo fi dákẹ́ sí kejì yẹn tí kàn máa dákẹ́ náà ni àbí mo ní nǹkan tí máa wí kò sí ẹ̀rí wípé ànábì sọ́lá àlewálẹ̀ ọ̀sán máa wí nǹkan ṣùgbẹ́ rí wà pé sàbí máa wí nǹkan sàbí láì bínú màṣẹ́ wọ́n dín rọ́dí ọlọ́hu àní ó sọ pé láàrin tẹ̀kìrì ọ̀rọ̀ ti yẹn síra wọn kéèyàn máa ṣe mo rò pé agbọ́mi yé bá wọn so masala mi ò ní wípé tọ́yọ̀ tí èèyàn bá wá gbàgbé nígbà tó yẹ kó ọlọ́ọ̀tì méje níbi tàlá ọ̀pọ̀ bá ṣe mẹ́ta tàbí bó sí ọlọ́ọ̀tì ọkàn bẹ̀rẹ̀ kí o nígbà tí tẹ́lẹ̀ sálàyé mi ti ṣé tọ̀ wọ́n padà bẹ̀rẹ̀ ẹni tó bá rántí àbí yóò àwọn onímọ̀ ní pé ìdájọ́ tẹ̀kìrọ̀ ti yẹn súnnà ni sálàyé mi tẹ̀kìrọ̀ sí láàrọ̀ ọ̀nà yẹn kò sí lára ọ̀ká tó bá jẹ́ súnnà ni kò sí ṣùdúdù sáwí fún súnnà àyàfi pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú méjèèjì àwọn èèyàn ti na tí wà ní ilẹ̀ sọ́mọ́ sálàyé mi ti tó yìn ní padà sẹ́yìn ajẹ́ yìí pé sáà bá rí májẹ̀mú méjèèjì yẹn kò ní tí a bá rí májẹ̀mú méjèèjì yẹn ajẹ́ pé yẹn lè ṣe ṣòjúdù sáwí fún

mẹ́rin ìjìrà kalẹ̀ ìyẹn náà fẹsẹ̀ múlẹ̀ tó fi lálàáfíà mo rò pálá ẹnu ṣe ṣùgbọ́n ilé tí a jẹ́ kí adúnímọ́jù tó yẹ kóun ní wọ́n gbà wá jù òun ló sì pọ̀ jù nínú ṣe sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ní takbirat méje márùn mo rò pálá ẹnu ṣe ṣùgbọ́n mẹ́rin náà òun náà lálàáfíà wọ́n ní qabla al wà ń bẹ̀yìn mùsàlá tó wà ń bẹ̀ ní wípé tá a bá fẹ́ ka kí ó kíláàkà wọ́n mú ṣàkà ní ọ̀sán àbí kíláàkà tó níbi rákà alákọ̀ọ́kọ́ sẹ́rí ìran ọdún méjì ní tá a bá fẹ́ kí a ní kíkí bí takhfif a ní kíkí bí itmam bí takhfif wà bí itmam tó a fẹ́ kí bí takhfif ìhìn ní tá máa ń kà níbi ìrun jímà náà làkàá òun ni àlàálá wàlúbọ̀ṣìyà lábàbí tàkì tí ó yẹ bá ní sin káka sẹ́bìṣì sùnmọ̀ rọ́bíkà láàlá àti hálà àtàkà hadithul rọ́ṣìyà níbi rákà ẹlẹ́kẹ̀ẹ́jì ṣùgbọ́n tó bá fẹ́ kí tó bá fẹ́ kí ìjáde bí itman tó fẹ́ kí kó pé dáadáa bó ti ẹ̀kọ́ kí ilé fi rí pé ìmáàmà kì í ṣiṣẹ́ kékeré nù sílá rákà alákọ̀ọ́kọ́ kàkọ́f wal Qur'anil Majid rákẹ́ ẹlẹ́ẹ̀kejì ọkà ẹ̀kọ̀ tààrọ bá ti sáà tí ó wà ń ṣàkọlẹ̀kọ̀ ìtìmáàmù náà tí a ń pẹ́yìn òkè alẹ́ yóò fi gbádùn ìrìn ọdún dáadáa yóò sì jọ ọmọ pé iṣẹ́ ìmọ́ọ́mọ́ kì í ṣe kéèké ẹni tí ọ̀yọ́ dásí òní lè máa dásí ìjọ lọ ti kí jímọ̀ tí ìjọ sára máa ń kàánù ìjọ tí mo kírun bì kan láàṣàwọ̀láwọ̀lá pọ̀ tẹ́lẹ̀ tí ẹni tó kírun jẹ́ ìṣẹ̀lọ ọkà wà ṣámsì ee fàdámdámà jẹ́wú dàrí nìyẹn ọ̀n fásitì àwàrá ogó bá nígbà tí ó dàrí yóò lọ́mọ mẹ́rin parí ẹ̀sìn ṣé ìmọ̀ọ́mọ̀ yìí ṣe iṣẹ́ ìdílé bá ti sọ́dà nísìn kì í sọ̀nà àtijẹ́ àmọ́ náà ni tó ṣe wípé ọlọ́run àbó bíyàn lórí wò nìyàn ṣe gbé ó yẹ kó mọ̀ bàyàn lẹ́rù ó wà ní táwọn èèyàn ń jà sí tí wọ́n ń sàgùn síra wọn sí ìjọ fẹ́ máa ráyà kìlà síra wọn sí nígbà fẹ́ jẹlẹ̀ mọ́ mu tíyà gángan sì mà ní ẹ̀mí ẹ̀ wípé òun ò tú ẹrù rẹ̀ rù ìyàn àwọn ọmọdẹ́rù ẹ̀rù rẹ̀ ẹnìkan níbì kan àtàwọn kan jọ ń dùn ìmọ̀ mi sì sọ fáwọn aráàlú pé tẹ́ẹ̀ bá fi lágbájá jẹ ìmọ̀ gbogbo yín lápá àlọ́ ni ó sì lè mọ́ tẹ́ẹ̀ bá sì gbà á pa gbogbo yín tanyanya torí kìnnì ẹ̀ẹ́dùn mọ́ pé kò sí sí ọlọ́run lọ́fẹ́ jẹ́ fẹ́ dá sàlátù lẹ̀ wọ́n sì máa lọ́kọ̀ lẹ́tù sáàrùn àmà ìgbàwó òkìní ọlọ́run ìjá sòfò wọ́yá tó bó bá àdáhà yóò ṣe kó tó bá lẹ́yìn ìrun ẹ̀yìn ìrun lànàbì sọ́rọ̀ aléwàlẹ̀ ọ̀sọ́là mọ́ ṣe kọ́tọ́ àwọn akọ̀láfà àwọ̀ rẹ̀ àrọ̀ ṣèdúnà mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yìn ìrun ní ṣe kọ́tọ́ láàkín ìgbà tí kìláfà àwọn ọmọ wíyàdé pàápàá lásìkò Marwan ó padà ṣe before ìrìn ọdún kí ló fà á nítorí wípé àwọn ènìyàn héètì àwọn òmọ̀rọ́wò bá ní òmọ̀yà àwọn èèyàn héètì wọn gan látara táwọn èèyàn kà sí àṣẹ ètò látọ̀dọ̀ mo rò pé àlàyé mi ti sàwọn èèyàn wá fẹ́ gbọ́rọ̀ ẹnu wọn wọ́n sálámà báyìí níbi ìrún kálukú òtùká ni yọ́ mọ̀ dákútùbà rẹ̀ ṣe ni kò nílẹ̀ ní àtàgbọ̀ ọ̀kẹ́ ah, ṣéyàn ni <laughs> ìrìn ọdún nù tó bó ṣe di pé àwọn ọmọ wa àwọn ọmọwíyà ààrí wípé wọ́n máa ń ṣe kótóbà ọdún bí fọ́ ṣokòlẹ́ láfíà kí ṣe nǹkan tó dà mo rò pálá yẹmi ti ṣùgbọ́n láti lè bá fọ́ọ̀sì àwọn èèyàn àwọn èèyàn tètè dé torí ìrùn wọ́n wà fi bá wọn sọ̀rọ̀ nígbà bá tó bá wọn sọ̀rọ̀ tán tó torí kí wọ́n wá bẹ́ẹ̀ bá tó bẹ̀rẹ̀ mọ́ wáyé ìsìnlẹ̀ kírun ẹ̀ẹ́sìnlẹ̀ kírun ń bomi àtìlẹ́yìn rẹ̀ nílá fi sọ fún wa wípé àṣe ètò aṣíwájú kò ní pé kéèyàn máa kílẹ̀ àdìsọ ń tọ́jọ wọn bẹ́ẹ̀ lọ ṣàkàmù ويستحب التجمل والخروج إلى خارج البلد ومخالفة الطريق bákan náà nínú nǹkan tó jẹ́ mustahab tààfẹ́ nínú ẹ̀sìn wọn ni pé kíyàn ṣe ọ̀ṣọ́ ní ọjọ́ ọdún káwàsọ̀tọ̀ dáa káwàsọ̀tọ̀ dáa kullun bihasabihi kíkàlùkù bá ti lágbára àyàfi tí làlórí bá wà lóko a kìí kínú mọ́ṣáláṣí a máa ń lọ síbi ilẹ̀ tó pápá ni tí ilẹ̀ ti tẹ́ láàbìrí kí ìyẹn náà sì ni ó wà káàkiri títí di sí gbogbo òlú ló ní ibo ni wọ́n ti máa ń kí ìdì mọ́ wọn là ń lọ ìdì à ń lọ ìdì ọ̀dà àkọ́kọ́ ọlọ́run bó pàdé tó bá súnà mù ní ẹ̀wà mọ̀kọ́ aláfàtò pàdé nǹkan tí èèyàn bá wá bá ọ̀nà kan lọ síbi díẹ̀ àti kírun ìdì ọ̀nà àbòmí ní kéèyàn òun gbàbà padà súnà nìyẹn wàlákìlú kọ́bílà ìkòrójì fìlfìpìlì tí èyàn bá lọ fẹ́ kírun ìdí ọdún ìtùnú ìlànà náà ìṣọ́lá àríwáyọ̀ sẹ́làm ní kíyàn jẹun ìfọ́kìnà sára ìmẹ̀tì so ìlànà anábì ní kíyàn jẹun kíyàn tó lọ ìlànà anábì tó wá wà fún oúnjẹ tí yàn jẹ ẹni tó bá jẹun kó tó lọ asọ́bẹ̀ sunna ó ṣe sunna ó ṣe sunna jíjẹ kó tó lọ ó wá kó súnà kí ní ọjẹ́ ń jẹ so súnà méjì súnà ká jẹun ká tó lọ àti súnà ìta jẹ ká tó lọ tó bá yẹ pé ni súnà ní dé tó jẹ súnà wá ní irú kí lèyàn jẹ náà òní pé kọjá ara ẹran èèyàn lèyàn ti jẹ mo rò mi ti ọlọ́run àlọ́wọ́ láti lè mọ̀ tẹ̀lé súnà wàwákọ̀ tó ha àsìkò rẹ̀ ba'da irtifa'i shamsi qadra rumhin òun nígbà tí òun bá rọra gàṣẹ́rí ká níbi tí òun ti ń yọ ní òun yọ báyìí sẹ́ǹkọ́ àsìkò yẹn wà láwọn àwọn àsìkò tààjọ̀rọ̀ kí wọn tó bá ti jẹ́ wípé sport obi tó ti jáde yẹn ọ̀ra move sókè díẹ̀ ní tẹ́gẹ́ta bá fi kí ní ọrún ọmọ ọfà wọn yóò ti ga tó bẹ̀ sọ àsìkò ọrún ti tó ìyẹn ní àsìkò ìrun ti ọdún iléyà nígbà tó bá tún mú fọ̀kù díẹ̀ sí tó dé méje òun ní àsìkò ti rún ọdún ìtùnú torí ojú ọ̀kan wa mi ilé àjòtúnú lọ àjẹun lọ sí tilẹ̀ ṣàlàyé mi ti túnú àti fi nǹkan rónú a sì ní ṣe wàhálà pa àfẹ́ pẹ̀ràn síbẹ̀ ni àìbẹ̀ kọ̀ so àsìkò ti iléyà ó yá díẹ̀ ju àsìkò ti ìtùnú lọ ìyẹn ló bá súnà torí àròkẹ́ àti ọjọ́ ọdún léyà ju àròkẹ́ àti ọjọ́ ìtùnú lọ lẹ́yìn ìgbà náà a ní ìdíkìtì tó tún nù ó tún ní táìmù díẹ̀ sí nítorí kìnnì zakato ìfẹ́fẹ́ kó lè jẹ́ pé a ti dispose ẹ̀ kó fi di àsìkò yẹn ọlọ́run bá lọ́wọ́n jù ilẹ̀ zawal ìtumọ̀ rẹ̀ ní pé ó ti gbé sókè tí àwọn kí tó bá ti gbé sókè ń lọ ọ̀nà títí tí ó fi lọ wàlá àdánà fi ha wàlá ìkọ̀ọ̀mà ṣẹ́rí gbogbo ọ̀run tá a máa ń kí pátápátá gbogbo ọ̀run tá a máa ń kí nínú Islam pátápátá lẹ́yìn ìrun mara àrùn tá à ń kí lójúmọ́ kò sí ìrun tó ní ìjà àdánà àti kọ́ọ̀mà náà lẹ́yìn ẹ̀ kò sí ìrun tó ní ìdí kápẹ̀ ìrun káyé tẹ̀ kọ́ọ̀mà náà ta ló tún máa rún míì tó ní ìdí kò sí tàlọ́wí ẹ̀rọ ara àrùn márùn-ún ń kí lójúmọ́ jùmọ̀ <laughs> ṣe fi ń jọ jímọ̀ kò sáyé láà àfẹnjọba àtàrùn ló kù tí ó lẹ́yìn àwọn àrùn yẹn kò sí ìrùn tó nìdí àápẹ̀rùn wọn tó di ẹ̀yìn sí ọlọ́wọ́n bọ̀bà tó lára ẹ̀gà lọ́mọ jù hádà sallallahu ala Muhammadin wa alihi wa sahbihi kò sí àdánù inú pípé kò sí síkọ̀ ọmọ